لك في أهله قال والله ما أحب أن محمدا الآن في مكانه الذي هو فيه تصيبه فيه وإني جالس في أهلي وقال أبو سفيان ما رأيت من الناس أحدا يحب أحدا كحب أصحاب محمد صلى الله عليه وسلم محمدا أيها القراءة عليه السلام الكرام وكان بصحبه محمد صلى الله عليه وسلم عليكم القراءة عليه السلام àlékún orí ayẹyẹ sáré àlékún akọ rẹ tí wọn bá tó lọ nínú ọgbà wọn nàbí rẹ àtòkò agbára lórí ìlànà lórí ìfọwọ́ àwọn àlọ́ sọ̀dà tó fi ọ̀gbìn ọ̀gbìn yàrá ẹ̀yọ́ ń tọrọ ọba àdìmọ́lá ẹ̀jẹ̀ ká lọ lè mọ̀ ká mọ pàtàkì ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdìmọ́lá lẹ́kọ̀ọ́ náà ní àkùnrin kó láti wá pàtàkì rẹ̀ òun àti ká lọ lè mọ̀ pé kò sọ̀rọ̀ tó lóore tí orí rẹ̀ wá ga títí tó lóore ju ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdìmọ́lá lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ike gbogbo la tí ẹ bá ń tẹ̀lé gbogbo ojú ọ̀nà tí ẹ bá ń tọ̀ kò sí ojú ọ̀nà tó lóore tó tó ojú ọ̀nà lẹ́yìn ọ̀gá ọ̀rá ní wọ́n tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà káwá lóde mà ike gbogbo nǹkan tó burú jù láyé kò sí tó burú tó àdáda lẹ́yìn nígbà yìí ìjọ ti dá nàbí sọ̀rọ̀ àwọn àlẹ́ wọ̀sán láwọn òsì ìjọ ti lẹ̀ wà á sì ìkan tó gba àdáda lẹ̀ sáré àmì gbogbo àti sáà sírí yẹn a máa ń gbé lọ́nà iná ní abẹ́rẹ́ ọba àdìgbọ́lá wọ́n tà sọ fún wa kó níbi iná tó bá jẹ́ òkúta ṣe yá mi. ẹ̀yọ́ tí wọ́n bá lè jọlá ń sọ àgbọ́lẹ̀ fúnra mi gẹ́gẹ́ bí ṣe ń sọ àgbọ́lẹ̀ fún wa pé ká páyà ọlọ́wọ́ bá lè jọlá. torípọ́nà ọba lè jọlá òkúta ìmọ̀ sọ fún wa níbi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà rẹ̀ nínú Al-Qur'an ìpè ká páyà wọn gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá lè jọlá máa ń sọ fún wa ìpè ìpáyà ọlọ́wọ́ bá lè jọlá yìí nǹkan ká ní kó jẹ́ náà yóò sábàbí láàbí ojú ọlọ́wọ́ bá lè jọlá tó bá ti jẹ́ òkúta sí yá àká ọlọ́wọ́ oníkápáyọ̀ ohun káàdì máa kú àyàkájẹ́ mùsùlùmí eléyìí tí wọ́n fa pé ìpáyọ̀ lọ́hùn òun náà lójú ọ̀nà nǹkan lókì láti sára rẹ̀ láti ní ìyọ̀rọ̀ ọba àdìjọ́lá pàṣẹ ọ̀bí àti àmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kálọ̀ lè máa ń gbé gbogbo lánà pé ìlànà nẹ́bí sọ̀láwà alẹ́ ọ̀sọ̀lá òun náà lágbọ́dọ̀ máa tẹ̀lé anábìtá wa ń sọ yìí òun náà ní anẹ́sọ̀lọ́ islam wa fún wa látara di eléyìí òun náà láti bára wa sọ̀rọ̀ lórí kí kí ni pàápàá ìjọba ń pè ní kéyìn fẹ́ ànẹ́bì kí sì ní àwọn tọ́ka táà máa rí lára àyè tábí àwọn bí ẹni yìí ó fẹ́ ànẹ́bì sọ̀rọ̀ àwọn àlọ́ òṣèlú àti òṣèlú torí pé lẹ́yìn tún láti mú wa àwọn tábà jẹ́ mú ní òdodo ká mọ eléyìí torí pé ìpìlẹ̀ kan ní nínú ìpìlẹ̀ sí wa nítorí pé ìfẹ́ ànẹ́bì sọ̀rọ̀ àwọn àlọ́ òṣèlú àti àwọn yìí ìfẹ́ ànẹ́bì sọ̀rọ̀ àwọn àlọ́ òṣèlú àti àwọn fúnra wa yìí nínú àwọn nǹkan tó tóbi jù nínú tí ẹ̀mọ́ fi súnmọ́ lọ́rùn káfíńà àtàbí sallallahu alaihi wasallam nínú ọ̀gáfẹ́ ọmọ mi tún ọba tó dá ní wà á lọ́mí ìbádá nínú àwọn tó tóbi jù ní nínú òfẹ́ ọdún nínú ìjọsìn fún ọlọ́ọ̀bá àdìsọ́lá wà á tún lóun ní oṣù olùkí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní káfíńà àtàbí sallallahu alaihi wasallam ìpìlẹ̀ kan ní nínú ìpìlẹ̀ sí wa tàbá ti ti nǹkan kan ní áṣùlù tàbá ti nǹkan ní ìpìlẹ̀ tí nǹkan yẹn àwọn àrífẹ́ ànábì bẹ́ẹ̀ irú ẹni báwọn oníjẹ́ mùsùlùmí torípé ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ní àwọn bímọ pé ẹjẹ́ mùsùlùmí òun náà ní sẹ́yìn oníbi ànábì sallallahu alaihi wa sallam torípé ìsìláàmù yàn ẹ̀sìn yàn kò lè pé àyàfi pẹ̀lú bí ànábì sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní bí ànábì tá à ń sọ yìí sábàbùn ìdókòlè jẹ̀gà okùnfà kan ní sẹ́yìn máa tara ẹ̀ ní òwúwà jẹ́ àtúwájú ọ̀gbìn àti ìgbà ànábì wà lára tí àìsí bí anábì lọ́kàyà kí ni wọ́n fẹ́ anábì sallallahu alaihi wasallam nínú tí máa ń ṣe okùnfà dé obìnrin bínú ọlọ́run tó bá jẹ́ ọ̀gbìn àti yàrá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí ẹ bá fẹ́ anábì àìsí bí anábì yóò jẹ okùnfà tí ó láyà kó níbi ìyà tó bá jẹ́ ọ̀gbìn àti yàrá fẹ́ẹ́ wọ́n ti wà nínú hadith sí àìmọ́ Bukhari àìmọ́ Muslim tí wọ́n gbà wá lábàbà حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم تقول لا يؤمن أحدكم والثاني كانوا يجوا جمومني أنا كانوا يجوا جمومني النبي صلى الله عليه وسلم قلت النبي إيمان قول أنا أبو وقال láàyò fi àhàdùkùn oníkòtẹ́lì kan tí ó pèrà ẹ̀ nímú mi ní òdodo hátà àkúnà àbá ilẹ̀ yìí ni wà nílùú àwọn aláìwọ̀ náà tàbí báyìí ọwá fi máa nìrìn rẹ̀ ọkọ̀ ti náà fi rẹ̀ fún gbogbo èèyàn ọwá fi rẹ̀ báwọn kan àwọn olófin máa nìrìn rẹ̀ fún àwọn náà ni àwọn tó jẹ́ pé kíni àwọn tí ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn sálà bá jẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí jù ní wà wàwàlẹ́yìn yìí ó gbọ́dọ̀ fẹ́ ànábì sallallahu alaihi wasallam ju ọmọ tó bínú lọ wà náà sí àjàyìn ó sì gbọ́dọ̀ fẹ́ ànábì gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ ayọ̀ tòlẹ́ yìí láàbì mọ̀ pé ìpìlẹ̀ kan ní ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn wa ó jẹ́ pé mùsùlùmí kan kò ní jẹ́ mùsùlùmí òdodo àyàfi sí ìpìlẹ̀ yìí kárí nínú nínú àlámàrí rẹ̀ kárí ìpìlẹ̀ yìí nínú tó fi gbọ́dọ̀ kó ìwò fẹ́ kí ló fà lórí ànábì sallallahu alaihi wa sallam títẹ̀lé ànábì tó láàbì ni òun náà láàbì yóò yọ ọlọ́run bá àlejò láti wá jọ ìlà ìyá mi tọ́lọ́wọ́ bá àlejò lọ́wọ́ wá ṣe ìfẹ́ ànábì sallallahu alaihi wa sallam ní ìṣẹ́ tó gbọdọ̀ forí gbogbo fẹ́ yìí àwọn ọ̀fẹ́ àwọn ẹlòmíì inú àwọn tá a fẹ́ràn yóò máa mú wa yóò máa mú wa kọlu ànábì sallallahu alaihi wa sallam àwọn ọ̀fẹ́ àwọn ẹlòmíì tá a nífẹ̀ẹ́ yóò máa mú wa ṣe sí nǹkan tí ànábì sallallahu ní ká látara ìdílé ìyọ́lọ́ ọba àdìgbò láti ṣe ní ìpìlẹ̀ kan fún wa nínú ìpìlẹ̀ sí pé àbíká níbi ànábì sallallahu alaihi wasallam kí má nìwọ́ tó lè pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn sàájà ànábì kọ́ ọba àdìgbò lábá àdìgbò sí wọn àwọn sàájà ànábì gbọ́ àgbọ́yé yìí wọ́n gbọ́ yàtọ̀ ànábì sallallahu alaihi wasallam débi pé wọ́n gbé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n gbé ta gbogbo bẹ́ẹ̀ kan tó fi dédé ẹ̀yà ara wọn àwọn fẹ́ràn èèyàn wọ́n máa fẹ́ràn ìyàwó tó fi ìyàwó wọn wọ́n máa fẹ́ràn ọmọ wọn wọ́n máa fẹ́ràn òbí tó fi wọn àmọ́ kò sí bí yóò ṣe fẹ́ràn gbogbo àwọn téèyàn fẹ́ràn yìí tó téèyàn fẹ́ràn ju ìyá rẹ̀ lọ. kọ́lá yorùbá náà máa ń sọ yorùbá ní ìpínyà bá jó ni tí bá jó mẹ́ni wọ́n ní sáré làkọ́ máa fẹ́ràn. yorùbá náà fi ní gbígbé ẹ̀mí wa làkọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti lọ́dọ̀ kó kálukú àmọ́ kì í ṣe ti sànẹ́bí sallallahu alaihi wasallam ìfẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam òun ló gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ ó gbọ́dọ̀ gbọ́dọ̀ sàtọ́ àwọn ìjọba wà ní ọ̀sọ̀ bá ànẹ́bí sallallahu alaihi wasallam jọ́ kan ó nílò àǹtà àhábù ilayya min kulli shay'in illa min nafsi ó lè rà lẹ́yìn ìfojì wáyé o ó ní bẹ̀rẹ̀ gbogbo kan lọ ju ìyá mi lọ ju bàbá mi lọ ju ìyàwó mi lọ ju gbogbo àwọn tí mo fi lọ ìlà nàfì àyàfi ẹ̀mí ara mi nìkan ẹ̀mí ara mi nìkan ni mo nífẹ̀ẹ́ sí ju rẹ̀ àdẹ́bí sọ̀rọ̀ àwọn àyẹ̀wò náà lọ àdẹ́bí sọ̀rọ̀ títí tí ó fi di pé o fẹ́ràn ilé àdẹ́bí sọ̀rọ̀ àwọn àyẹ̀wò náà

kó bá wa yọ sí wọn ìfẹ́ ànábì sallallahu alaihi wa sallam wọ́n gbọ́ yé débẹ̀ pé ó gbọ́dọ̀ borí ìfẹ́ gbogbo ẹ̀sìn ẹ̀bá nífẹ̀ẹ́ sí láyé ó gbọ́dọ̀ borí ẹ̀ ìkànnì àwọn sàábì ànábì ọdí ọlọ́run àti tí orúkọ ẹ̀ jẹ́ zayd uh, bun adabiha nínú àwọn sàábì yìí nígbà tí wọ́n fi tẹ̀tẹ̀ nígbà tí láàmú fi tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ Abu Sufyan bun Harb inú Abu Sufyan ibn Harb radiyallahu anhu nígbà yẹn ó wà ní ó wà lẹ́lẹ́bọ̀ ní wọ́n bí sẹ́yìn pé tí kò ṣe wà yìí tí yóò dùn mọ́ káwá lọ mú Muhammad wájú tó wà káwá fi rọ́pò rẹ̀ bí fásitì kọ́ta fẹ́ bẹ́ẹ̀ ìlà bí káwá lọ mú Muhammad wá káwá bẹ́ẹ̀ ilẹ̀ káwá tí wọ́n tó kí ká ọ̀rọ̀ ká rọ́pò rẹ̀ nígbà tí ó kú létí ó ní kọ́dà kò ní dùn mọ́

ju bí ànábì bí àwọn ọjọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọdé àti ọmọdé ànábì ọ̀rọ̀ ó kú àgbòye rẹ̀ ń tẹ̀lé èyí sàǹfẹ́lú mi ní ti tíwá lábájé bá kò sí kan tí ò lè sọ pé sọ́n tẹ́lé ní káfíọ́kò ọ̀rẹ́ mi lè ní tẹ́lá ti níjẹ́ àwọn ọmọ ẹ̀fíọ́kò rẹ̀ tẹ́lá ti jọ ọmọ ẹ̀fíọ́kò rẹ̀ kí sáàmọ́ lọ látara kí ni látara ìfẹ́ nínú gbogbo àwọn ẹ̀dá olóhùn òré yẹn kan yòókù ahadan kàmúbí abdulhadi muhammad sallallahu alayhi wa sallam muhammad òun òré nìkan tó fẹ́ anabi sallallahu alayhi wa sallam bí àwọn tàbí anabi sallallahu alayhi wa sallam òun òré nìkan tó fẹ́ nìkan nínú ìjọ kan bí àwọn tàbí anabi sallallahu alayhi wa sallam tó fẹ́ anabi sallallahu alayhi wa sallam àwọn tàbí anabi wọn a máa rẹ́ẹ̀dì láti fi ẹ̀mí ara wọn jí ogun tí ó bá ti anabi sallallahu alayhi wa sallam fún ẹ̀mí ara wọn jí abubakar kọ́ni ọ̀gbà wáyé nígbà tí wọ́n jọ pé hijira pẹ̀lú àtẹ́bí sallallahu alaihi wasallam ìbẹ̀nú àkọọ́lẹ̀ ìpínpà tí wọ́n fẹ́ wọ bí kòtò kan kòtò tó dúdú Abubakar radiyallahu anhu ó wá ní kóhùn kọ́kọ́ náwó sínú ẹ̀dá tó bá lè jẹ́ pé ìtẹ̀kan burúkú tó lè sẹ̀yà tẹ́lẹ̀ ó yẹ di orí bóyá kèké ni kóhùn kọ́kọ́ wọ́wọ́ ọ̀dá ó ta àwọn náà ní sallallahu alaihi nígbà tí wọ́n ti pe tó pèrò ipé káwọn wá ká ànábì sallallahu alaihi wasallam káwọn wá ká mọ́lé káwọn olù ànábì parẹ̀ kanáà di àrùn ní àbẹ̀fọ́ àti ọlọ́wọ́ ànábì kó tó kó sùn ní ìyá ìlú wa ní gbogbo àwọn tó ní nǹkan lọ́wọ́ wọn àtòfin ti pamọ́ káwọn àní ah, à ó ti sá lọ ó ti kí nǹkan wá lọ káwọn ti dé ó mọ̀ dá àwọn padà fún wọn. àdìsí àbẹ̀fọ́ ni kò ah, wọ́n tí wọ́n fẹ́ pa èmi kí wọ́n fi rọ́pò rẹ̀ ó ti kó ti kà bẹ́ẹ̀ wà wà lọ́sọ̀rọ̀ bá a ti ti gbogbo eléyìí túmọ̀ sí àwọn sáájà nẹ́bí wọ́n mọ rírì ìjà ànábì sallallahu alaihi wasallam wọ́n sì mọ̀ ìpé ìjà ànábì sallallahu alaihi wasallam yìí ìpìlẹ̀ kan ní nínú ìpìlẹ̀ sí nínú kàtí ìwé òṣèlú ẹ̀rọ ìjọba ọba àdìgbẹ̀lá ìjà ànábì tá àwọn sọ yìí àwọn alẹ́ àti ìjà ànábì àlẹ́ ní ìjà ànábì sallallahu alaihi wasallam àyàfi pẹ̀lú àwọn àlejò kan nǹkan méjì péré òun náà lání bùkátà sí tàbí lè rí ìjà ìsàlá ọkọ́ tí yóò kọ́kọ́ tẹ òun náà ni taqdimu mahabbati sallallahu alayhi wa sallam ala kulli mahabba alákọ̀ọ́kọ́ nù kí yóò kọ́kọ́ mú ìfẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam kí yóò gbé owó ìgbò fẹ́ tí ẹ bá ti lè gbìyànjú tí ẹ bá lè rí eléyìí tẹ tí ìfẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam pọ̀ lọ́kàn rẹ ìfẹ́ òun rẹ lọ ìfẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam pọ̀ lọ́kàn rẹ ìfẹ́ ìyàwó rẹ lọ ìfẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam pọ̀ lọ́kàn rẹ ìfẹ́ àwọn ọmọ tó ti lọ ìfẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam pọ̀ lọ́kàn rẹ ju ìfẹ́ ọ̀gá rẹ lọ ogbé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam lórí gbogbo rẹ̀ alákọ̀ọ́kọ́ ní ìdíje alákọ̀ọ́kọ́ nù eléyìí wá ṣe ọ̀rọ̀ ẹnu lásán eléyìí ṣe kíkí alẹ́ sàlá sàn pé á ah, mo nílò gbogbo ọ̀kan lọ eléyìí nígbà tí àdánwò bá ń tẹ̀lẹ̀ òun náà láàmú àtẹ̀lẹ̀ ah, tí a bá nítorí pé súnà nẹ́bí ó sì ń tẹ̀ láti ẹni sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àgbò dánwò nù ìdánwò dé àwọn àwò yìí tó mú lóye jù àwọn àlẹ́ nínú parẹ́ yìí ó ti pọ̀ ju ojú aṣọ darúgbó òbí ẹ̀rí wọn tó bá àwọn aṣọ ayé àgbàlagbà ọmọ ojú o lè fà mú gbàyí dànù àbó wa lówó fi ti torí ẹ̀ tó ń kọ́ ọmọ àbẹ́ ìlú yóò sọ fún pé kó má lò ní jáàbù kó má lò ní báàbù nítorí kí ni nítorí pé ó kó ìlà ìbáàbù nílò ọ̀fẹ́ kó fi àìsàn àlẹ́ ìfọwọ́ ara rẹ̀ ọ̀sẹ̀ láàmú àwọn àwọn òpétọ̀ ìgbà nẹ́bí tó ń ló bá rí lọ́kà rẹ̀ àbíbí àwọn òbí rẹ̀ ẹni tí ìgbà nẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá pàṣẹ wájú lọ́kà rẹ̀ gbogbo tó bá wù orí látara kó tẹ̀lé lára nẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá gbogbo tó bá wù kápojú rẹ̀ ní léèkú ni ní ìyá ni ní sùtá ni àbí tí wọ́n fi nǹkan tó jẹ́ tọ́ rẹ̀ gẹ́dùn gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní kọ́ ní láti tẹ̀lé láti tẹ̀lé lára nẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá fẹ́ni tó bá bẹ́ẹ̀ jẹ́ sí ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ sí rẹ̀ akron ní òkúrú sí ìpìlẹ̀ fún náà nìjà àtàkì sallallahu alaihi wasallam tó wá lẹ́kọ́ tó wá ń alákọ̀ọ́kọ́ tí ó ṣe òun náà ní pé kókó gbìyànjú láti gbé ìjà àtàkì sallallahu alaihi wasallam lórí gbogbo rẹ̀. ó bá ń tẹ̀lé ìmúta ẹlẹ́ẹ̀kejì òun náà ni mùtáàbà àtúrọ̀ sórí ti mọ̀ wá níbi fi mọ̀ wá tẹ̀lé àgbẹ̀rẹ̀ olùgbàgbọ́ ogun wá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam sí jẹ́ ní owó rẹ̀ ibi gbogbo àláwọn ilẹ̀ bàbá ibi ẹ̀sìn rẹ̀ ẹ̀ ọmọ mi kọ́ dàbẹ́ sọ bá wà lọ sẹ́lá àti kọ́kà rẹ̀ ó di oṣù lílé tànẹ́bì àwọn ìbádà rẹ̀ bá ti kírun ó di oṣù tànẹ́bì ó ti gbàwẹ̀ ó di oṣù tànẹ́bì ó ti máa bá àwọn àdúgbò rẹ̀ lò ó di oṣù tànẹ́bì sọ bá wà lọ sẹ́lá ó ti máa bá fásitì rẹ̀ lò ó ti máa bá ìyàwó rẹ̀ lò ó ti máa lọ pẹ̀lú ọmọ ó fò fíṣẹ́ ayé rẹ̀ ó wà ní oṣù tànẹ́bì sọ bá wà lọ tí ìbá wá rí eléyìí ṣe tó jẹ́ pé yóò tẹ̀lé lára nẹ́bí sallallahu alaihi wasallam lórí ara rẹ̀ fúnra rẹ̀ gan kò tẹ̀lé lára nẹ́bí sallallahu alaihi wasallam bó ló ṣe wá lo ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam lórí fámìlì rẹ̀ bó ló ṣe lo ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam lórí ìyàwó ẹ̀ lórí ọmọ rẹ̀ tí ò bá rí ìlú lórí ara rẹ̀ gan fún ẹ̀ àjẹ́pẹ́ iṣẹ́ pọ̀ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tá a bá gbà lóòótọ́ iṣẹ́ àtẹ́bí sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́ọ̀bá òun náà nítorí òun láìlá àìlọ́wà muhammad rasulullah ṣàárẹ́sọ láìlá àìlọ́wà wà á na muhammad rasulullah ẹ̀rí pé tú ìwà ní ìpìlẹ̀ kan tó jẹ́ pé ìkan méjì ló parí látọ̀ pamọ́ sára rẹ̀ tú láti ní kí ká mú àwọn tó tó níbi ìjọ́sìn mu ká mú lọ́kàn tó tó níbi iṣẹ́ gẹ́gẹ́ bó jẹ́ tó láti fún wa káṣe kí ni káṣe tẹ̀sírí ìlú ìmọ̀tàbá àti ìtàrí sallallahu alaihi wasallam ó jẹ́ pé ànẹ́bí sallallahu alaihi wasallam kaláàgbé wájú káàmà tẹ̀lé yìí ànẹ́bí nìkan nìyẹn lè tẹ̀lé tí ó ti yú tí ó sì ti sọ̀rọ̀ lọ́wọ́lẹ́ yẹn kọ́ sí ẹ̀yìn kọ́ sí abọ́jú ànẹ́bí nìkan lẹ́ẹ̀ máa kọ́ sí ẹ̀yìn kọ́ sí abọ́jú ẹ̀ máa tẹ̀lé ẹ̀ kọ́dà àwọn tí wọ́n jù wá lọ nínú ẹ̀sìn àwọn tí wọ́n sáwájú wa wọn náà wọ́n gbà bẹ́ẹ̀ àwọn sàálẹ̀ ànẹ́bí wọ́n gbàpá wọn ní ìsmà àwọn àyíkà tí wọ́n tẹ̀lé wọn ìmọ̀ gbáàlì wàhíwọ̀ ògbà ìmọ̀ gbáàlì àwọn ọmọ kúlù yóò kà sí ọkùnrin wọ̀ ìwọ̀n gbogbo èdè pátápátá òun náà la lè rí nínú táàmù nú ọ̀rọ̀ rẹ̀ ìlú ànábi sọ bá wà lọ sọlá àyàfẹ́ tó ní nípa rí nìkan òun ni ó sọ̀rọ̀ tá àwa lè ní pé ah, eléyìí tá a lè gbàwọ́ lẹ́yìn eléyìí tá a fi yọ̀dà bì í báwọn ti lágbọ́ yọ̀ wà nẹ́bí nù ọ̀rọ̀ ànábi sọlá wà lọ sọlá wọ́n máa ti sọ fún wọn wọ́n mọ̀ yìí pé alẹ́ àìsí wọ̀gà tún láti náà wọ̀rọ̀ bá yẹn yá ni láláì tí ó ràn wá lọ́wọ́ láti ní láti ní ká lẹ́nu sọ̀rọ̀ báwa àti ìwọ̀n sẹ̀lẹ̀ abẹ́rẹ́ ọba àdìgbọ́lá fún àtàwọn náà tó ní ká lẹ́nu sọ̀rọ̀ الله والأخلاق والصلاة والسلام على نبيه المصطفى وعلى آله وأصحابه أهل الوفاء ومن تبعهم بإحسان إلى يوم الجزاء أما بعد فيا عباد الله وقد تحدثنا عن حقيقة محبة النبي صلى الله عليه وسلم وكيفية تحقق تلك المحبة في الخطبة الأولى أما الخطبة الثانية آه، فسوف تتركز على دلائل محبة النبي صلى الله عليه وسلم ومظاهرها اعلموا عباد الله أن أن محبة النبي صلى الله عليه وسلم ليست مجرد ادعاء بل هناك دلائل لابد أن نجدها فيمن يدعي محبة النبي صلى الله عليه وسلم ومن تلك الدلائل تسليم محبة النبي صلى الله عليه وسلم وتسليمه على كل أحد ثانيا التعجل مع النبي صلى الله عليه وسلم وتتحقق ويتحقق التعجل مع النبي صلى الله عليه وسلم في الثناء عليه والإكثار من ذكره والصلاة عليه والتعجل مع مسجده وحفظ حرمة بلده وتوفير حديثه أيها الله بارك الله أدعو الله أقول ذلك الإمام محمد صلى الله عليه وسلم ìjọlọ́wọ́ الله عبد الله àbúrò àti ẹ̀jẹ̀ sáré wọn bá ẹni kọ̀ọ̀kan وما láti gbogbo àríyànjú àti ìsọ̀lá wa ní sọ́lá àtọ̀ nípa tí wọ́n pè ní pàápàá ìjà ní ìṣọ̀lá àlọ́sẹ̀lẹ̀ nínú kókó alákọ̀ọ́kọ́ àti ọ̀nà owó lábẹ́ńkà tí a fi rí ìjà nẹ́bí mútẹ́ nínú ẹ̀sìn wa àti nínú ìjà yìí wa nínú kókó ẹlẹ́kẹ̀jì àwọn kan dáṣọ rẹ lórí ọ̀nà làwọn tọ́ka àwọn àpẹẹrẹ tá a máa rí lára àyàn tá a nìmọ̀ ìgbẹ́ àlẹ́ ìjẹ́ àlẹ́ ìṣọ̀lá àlọ́sẹ̀lẹ̀ àlẹ́ tọ́ka ara wa àlẹ́ wọnú ọkàn yẹn lábẹ́ àwọn ọjà òjúwọ́ ọkàn rẹ kò sí tó bá fi lè sílé mú fún agbé ìjà ẹni bẹ́ẹ̀ nù ọmọ rẹ nù ọmọ àwọn àgbélé ìgbọ́ àwọn tó kúrò àti àwọn àwọn tó hàn nínú tẹ́ láti wá máa pé tó nílẹ̀ àti sallallahu alaihi wasallam lóòótọ́ àbí kò ní bẹ̀rẹ̀. alákọ̀ọ́kọ́ inú àwọn kan máa rí òun náà tẹ̀sí muhammadu ní kéyò ti ìfẹ́ ànábì sallallahu gbogbo tó bá wọ́n fẹ́yàn máa ń ṣe tàbátọ̀ pé àtàkì sallallahu alaihi wasallam fún báyìí ọwọ́ èèyàn gbọ́dọ̀ fi nǹkan ọ̀hún sílẹ̀ tó wáyé pẹ̀lú àwọn takọ̀tà àtàkì sallallahu alaihi wasallam gbogbo tó bá wọ́n fẹ́yàn òfin lẹ̀ fẹ́yàn ní ṣe tàbátọ̀ wá sọ fún abẹ́ àtàkì sallallahu alaihi wasallam òun ló mọ̀ pàtẹ́ rẹ̀ àlẹ́bí lórí ká máa ṣe nǹkan báyìí ó yẹ kéèyàn ó ṣe kí ni ó yẹ kéèyàn múra kéèyàn máa tẹ̀lé nǹkan wọn eléyìí ó wà nínú àwọn nǹkan tó sọnù fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ ó jẹ́ pé a rí pé ìdí àtàkì sallallahu alaihi wasallam wọ́n fi sẹ́yìn sẹ́yìn sẹ́yìn níbi ìfẹ́ gbogbo nǹkan ni ìfẹ́ owó ìfẹ́ dúkìá ìfẹ́ òbí ìfẹ́ ìyàwó ìfẹ́ ọmọ wọ́n ti wájú ìfẹ́ àdẹ́bìkan ọba ara ní wọ́n sẹ́lẹ̀ tí ọba wá rí bẹ́ẹ̀ ni àwọn arẹ́ni tí ó máa wá tako ìlànà àdẹ́bìkan ọba ara ní wọ́n sẹ́lẹ̀ tí ọba wá rí bẹ́ẹ̀ ni àwọn amáráwò bí tí ó máa fi àjọ ọmọ wọn látara tí wọ́n fi wọ́n tẹ̀lé lára àdẹ́bìkan ọba ara ní wọ́n sẹ́lẹ̀ látara pé ó wọ́n tó wọ látara tí wọ́n tẹ̀lé lára nẹ́bí sallallahu alaihi wasallam àmà wá fi wọn àwọn òbí wọn wá fi àjẹ wọn ẹ̀kájẹ̀ wá ló parọ́ mà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀yìn tẹ́bó sábì ànẹ́bí nù pẹ̀lú ah, àwọn sallallahu alaihi wasallam ànẹ́bí ló sọ pé orílẹ̀ ẹ wá lọ lè ṣe wájú pé sáànẹ́bí òwí bẹ̀ lóòótọ́ lórí ìgbà tó bá sọ pé ah, ànẹ́bí ló wí báyìí sallallahu alaihi wasallam iwájú gbogbo nǹkan ó gbọdọ̀ rówó ẹ̀ gbogbo nǹkan ti máa fi ìṣẹ̀lẹ̀ kan tẹ̀lẹ̀ síbi ìyá kan ìyá àgbàlagbà wọ́n wá rí àwọn pẹ́ wà lóde kí àwọn ìyá wa ní àwọn ọ̀dá àgbà máa àwọn ń túwèé wọ́n tàn ìyá wa ní à inú gbàrẹ́ inú gbà yìí náà kọ́ ọ̀tọ̀ ìjà àgbàlagbà kò já já yìí màmá wà ní à ànábì ló ní àwọn ajá àti à àtẹ́lú ilé ànábì wà bá rí àwọn ìgbìyànjú àgbàlagbà ó ti gbọ́ pé ànábì ló ní ajá àgbà tí ó lè jùlẹ̀ àwọn tẹ̀bá tó fẹ́ lórí lónìí àpá tó ké mi dìdì yóò lọ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lójú ayé

òun náà ni àtàájú máa nàbí sallallahu alaihi wasallam òun náà ni kó máa wẹ́lẹ̀ kọ́ pẹ̀lú ànàbí kó máa wá ẹ̀tọ́ ní ládàbí kó máa lo ẹ̀kọ́ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lọ́nà wo kéèyàn máa tẹ ẹ̀yìn máa nàbí sallallahu alaihi wasallam ní ọ̀nà tí kò ní sí ìtayọ àlà oníwọ̀ tí a ṣe jòní sílẹ̀ láti ojú òní sílẹ̀ ẹ̀ sallallahu alaihi wasallam múrẹ̀ ànàbí náà sọ̀rọ̀ ànàbí ṣe ó sí ẹ̀yìn múrẹ̀ ànàbí sallallahu alaihi wasallam anábi ní aná káyí wọ́lá ní adam anábi lè mi ní bí lóore jù nínú gbogbo ọmọ anábi adam wà á na awalú máa ń tẹ ìṣàkólẹ̀ wọn àbù èmi ti là kọ́kọ́ ẹni sílẹ̀ ilé ọkọ̀ kọ́lá ní wáyé wáyé jọ́gbìlẹ̀ sáàlì jọ́gbìlẹ̀ sáàlì anábi ti là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ sílẹ̀ fún ẹ̀fìlẹ̀kún ilẹ̀kún àjẹ́nà tó wáyé jọ́gbìlẹ̀ síyàmà gbogbo eléyìí tí èèyàn máa sọ wá àwọn kan báyìí nípa àdáyé sọ̀rọ̀ àwọn àríwọ̀ sálàmù nínú pé èèyàn nífẹ̀ẹ́ àdáyé sọ̀rọ̀ àwọn àríwọ̀ sálàmù yìí wà ní sáàrù mi rí kiri yìí kéèyàn ti máa tẹ́lẹ̀ kéèyàn máa rántí kéèyàn máa dákọ̀ ànábì sallallahu alaihi wasallam kéèyàn máa rántí rẹ̀ kéèyàn ti máa lò ládàá nípa tí yóò bá dákọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ lọ́wọ́ àdìgbọ́lá àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́wọ́ àdìgbọ́lá ti dákọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀dákọ̀ rẹ̀ àdìgbò tẹ́lẹ̀ ní àdìgbò fi sára òní àbẹ̀wò wa lákàtà muhammadun aba ahadin min rijalikum walakin rasulullah omi rasulullah muhammadun rasulullah tọ́lọ́wọ́ àdìgbọ́lá dákọ̀ ànábì sallallahu alaihi wasallam yóò tẹ́lẹ̀ yóò fi òyìn sí káwọn náà bá fẹ́ dákọ̀ rẹ̀ kátó fíjì ní kátó fí ànábì wa ẹ̀rẹ́ ìgbó kó sì gbajúmọ̀ lọ́dọ̀ rẹ̀ bá a ní dákọ̀ ànábì àkátó fí ní ànábì wa Muhammad tó yẹlé yìí inú àwọn pé ìyẹn ló ládàrí pẹ̀lú àkẹ́sì ọ̀hún àwọn àti ọ̀sán àmì gẹ́gẹ́ ní àti àdúmọ̀ àrùn kiri yìí àtúmọ̀ ló ládàrí pẹ̀lú mọ́sálásí ànábì inú pé yẹn fẹ́ràn ànábì inú pé yẹn máa fẹ́ràn ànábì òun náà ti yẹn máa ládàrí pẹ̀lú mọ́sálásí ànábì ó bẹ̀rẹ̀ láyé Umar bin Khattab radiyallahu anhu àwọn méjì kan wọ́n pariwo nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam Umar wà ní ẹlọ́pẹ̀ wá ẹlọ́pẹ̀ wá ó ní bọ́lẹ̀ tiwa wọ́n ní láti kọ́rí ìlà wọn tiwa á ah, ó ní law kuntum law annakuma min ahli al-balad la awja'tukuma ó ní wáyé pé ara Madina yìí ni ìyá tí ìbá fi jẹ́ lórí tẹ̀sán aswatakuma fi masjid nabi sallallahu alaihi wasallam ẹwà pariwo bá àwọn ọlọ́dà nabi àmọ́ torí pọ́nà ti dẹ̀ ìwájú ìnà ẹni máa ẹni máa ìwọ̀ sí bẹ́ẹ̀ ẹ̀ báwọn sáájà nabi wá pa àlejò náà sí máa ń lò mọ́sáájà nabi nù èyí pé ànábì sallallahu alaihi wasallam wọn abẹ́ gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tàwùkírù hadithi yìí àwọn tàbí ànẹ́bí inú táàbì mọ̀ pé ẹni bí ànẹ́bí òun náà ni kí ẹ máa pọ́n hadithi ànẹ́bí yìí ẹwọ láwùjọ wa ní àdúrà ànẹ́bí òun lọ́la àwọn ẹ̀má kọ́lá àwọn ọ̀sán ìwọ̀n rárá ẹ máa fún ìwà fún wa mú ayà wá ní ayà parí ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ó pè mà ànẹ́bí sọ́rọ̀ táàbì bá sọ́rọ̀ àwọn tàbí ànẹ́bí ìdúwánu láì àwọn sálà àwọn ẹni ìdúwájú náà ti kọjá lọ tá bá gbọ́ ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam Imam Malik rahimahullah tí Imam Malik bá fẹ́ kọ́ àwọn èèyàn ní

àwọn ẹni kí ló dé ó ah, láti dà lẹ́bi ohun ojú fún wa máa pọ̀ lé ìdúgbùlẹ̀ lọ tó ní bó ṣe rẹ̀ tí ti ń ṣe òra ó sì ní ká gbé òun dìde nítorí hadith anabi sallallahu alaihi wasallam àwọn tàbí wọ́n mọ pàtàkì hadith anabi sallallahu alaihi wasallam látara pé kìnnì látara pé inú fẹ́ àti ìrìnà ló wà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àpẹẹrẹ táàbì máa gbogbo làbá gbogbo ìdáhìbá wà fún owó sáà nípa tọmọ pé báyìí nǹkan yìí àgbà rẹ̀ nínú tó ti kọjá rí tí ó sojú wa nínú nǹkan mí tí ó padà tẹ̀lẹ̀ ní tí ó tó fún ànábì sallallahu alaihi wasallam bá àríkẹ́ ọlọ́wọ́ jọ fún ẹni fún ànábì má ànábì sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ó ní wa ma yantiqu anil hawa ànábì sallallahu alaihi ìkánà sallallahu alaihi wasallam bá sọ fún yí wáháyù ni wọ́n fi rán ànẹ́bí sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹrin nínú àpẹẹrẹ tá máa rí lára àyàn tá mọ̀ ìkírá ah, eléyìí ó gbà ó fẹ́ràn ànẹ́bí sallallahu alaihi wasallam òun náà ittiba'uhu wa ta'atuhu wal ihtida'u bi hadihi òun náà kí ẹ máa tẹ̀lé ànẹ́bí sallallahu alaihi wasallam kí ẹ máa tẹ̀lé ìlànà ànẹ́bí nínú gbogbo tí ẹ bá bẹ́ẹ̀ nínú gbèsè ó kéré ní ó tóbi kò sọ fún wa pé àríkọ́sẹ̀ ń bẹ fún aláàrẹ lómi ju àmẹ́rí sallallahu alaihi wasallam lọ ọlọ́ba àríkọ́sẹ̀ alákọ̀ọ́sẹ̀ alákọ̀ọ́sẹ̀ bí ọmọ orílẹ̀ ìkọ́sọ́wọ́n hasana liman kana yarju Allah wal yawm al-akhir wa dhakara Allah kathira ọlọ́ba àríkọ́sẹ̀ ní kùsùwà kódù àríkọ́sẹ̀ dáadáa ẹni tẹ́gbẹ̀ẹ́ gbogbo wa ti gbẹ́jẹ́ òun náà lè nílò gbẹ́jẹ́ ó bá ti gbọ́wọ́ òun náà lè nílò gbọ́wọ́ ó bá ti tẹ̀sì ní ṣe òun náà làbẹ́ sọ̀rọ̀ tí máa kan dáadáa lọ́dọ̀ àwọn báyìí máa jẹ́ máa lápẹẹrẹ káàfin ma ipé ẹni fẹ́ràn nẹ́bí sallallahu alaihi wasallam lóòtọ́ òun náà ni astahakum ila sunnati nàbí sallallahu alaihi wasallam òun náà ni ká máa gbẹ́jọ́ lọ sínú súnà nẹ́bí bí ìjọba bá tẹ̀lé láàrin wa káwá ní pé kílà nẹ́bí sọ nípa rẹ̀ àbájú pé wàhálà kan fẹ́ tẹ̀lẹ̀ àbí bàbà kan fẹ́ tẹ̀lẹ̀ àbí kílì kan fẹ́ tẹ̀lẹ̀ inú ẹ̀sìn tó pé ó fẹ́ dàrú àbí náà ráyé gani káwá ní pé kílì kan dáa nẹ́bí sallallahu alaihi wasallam kílà kí lànà bí nípa rẹ̀ eléyìí yóò mọ̀ súnmọ̀ pé kí ni yóò mọ̀ súnmọ̀ pé àfẹ́ ah, ànẹ́bí sallallahu alaihi wasallam lódodo torípọ́lọ́ ọba àríjọlá òun náà ló ti sọ fún wa nínú Al-Qur'an ọlọ́ọ̀bà àríjọlá sádà ọlọ́ọ̀bà àríjọlá ní fàlá ìmínú fàlá wọ̀rọ́fì kàlá ìmínú hátà ìhàkìmọ́ kàfí máa ṣájàrọ̀ bẹ̀ ìnà ọlọ́ọ̀bà àríjọlá ní òun búra ọlọ́ọ̀bà àríjọlá tó fi rẹ̀ búra ọlọ́ọ̀bà búra pẹ̀lú ọba àríjọlá ànẹ́bí sallallahu alaihi wasallam la yu'minun wọn gbogbo mùmí yóò dúdú ẹ̀

àti àwọn ìwájú kó láwọn àti ìfà ńlá náà nílò omi àgbà náà ní gbọdọ̀ níbẹ̀ nínú ẹ̀mí mùsùlùmí òdodo ó gbọdọ̀ gbà pẹ̀lú nínú ó gbọdọ̀ gbà pẹ̀lú kójú pàtẹ́lẹ̀ fún ìdájọ́ àtẹ́sán bá wà alẹ́ ìwọ̀sálàm náà ẹlẹ́tẹ̀fà nínú àwọn kọjá bí máa mà nípa ẹ̀yẹ́ nípa àtẹ́sán bá wà alẹ́ ìwọ̀sálàm òun náà ni àgbàbọ̀ ánú sọ̀rọ̀ bá wà alẹ́ ìwọ̀sálàm òun náà ni kí ẹ̀mọ́ ti fẹ́ jà lẹ́bí òun náà ni kí ẹ̀mọ́ ti fẹ́ jà lẹ́bí àwọn kéèmọ́jẹ́ kan fi ẹnu àtẹ́kà Ànábì sallallahu alaihi wasallam àwa lè dìfẹ́ǹdì Ànábì sallallahu alaihi wasallam àyàfi ká ṣe kí ni àyàfi ká máa dìfẹ́ǹdì àwọn tàbí Ànábì a gbọ́dọ̀ máa dìfẹ́ǹdì àwọn tàbí Ànábì a gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà àwọn tàbí Ànábì a sì gbọ́dọ̀ máa dìfẹ́ǹdì àwọn ìyàwó Ànábì radiyallahu anhunna àwọn ìyàwó Ànábì ṣe pé ọlọ́wọ́ bá rí lọ látà àwọn lẹ́tà àwọn ni wọ́n pẹ̀lú Ànábì sallallahu alaihi òun náà ní káṣe kí ni káṣe tẹ́jì àwọn tàbí ànẹ́bì nítorí pé àwọn kan bẹ́rì sí àwọn ṣíyà àwọn tàbí ànẹ́bì ò jẹ́ ẹ̀ka lọ́dọ̀ fún wa àwọn olùmọ́ sọ wípé àwọn méjì kan bẹ tí wọ́n ti àgbéré nípa àwọn tàbí ànẹ́bì wọ́n làwọn bá lérí ànẹ́bì sọ̀rọ̀ àwọn àwọn ọ̀sẹ̀lá àwọn náà làwọn àwọn ọ̀fìwọ́ wọn kò fi ìyà àwọn súbí àtàwọn ọlọ́fíìdọ̀ àwọn ṣíyà àwọn ìdí wọ́n kọjá àlà nípa àwọn tàbí ànẹ́bì wọ́n kọjá àlà ànẹ́bì sọ̀rọ̀ àwọn àlùsọ́lá fúnra nítorí àwọn ṣíyà tẹ́rí àwọn àyíká àwọn méjèèjì láwọn nísìnyí wọ́n jẹ́ ipò kan tó jẹ́ pé àlẹ́sọ̀ wà wà lọ́sọ̀ lọ́gbọ́ tí wọ́n wọ́n gbàgbà àlẹ́bí òdí rẹ̀ níbẹ̀nu sí àwọn ìgbé àwọn àyímọ̀ àwọn wọ́n ní ìnàlẹ̀ àyímẹ́sìnà màkọ́ ọ̀mán wọ́n dájájú ń bẹ fún àwọn àyímọ̀ wà àyè kan tó jẹ́ pé gini láàyè burúkú mọ́lákún mọ́kọ́rọ̀mún wà lánàbí yìí mọ́ta àlẹ́bí mọ̀lẹ́kà kan kò dé ìkún ọdọ̀rọ̀ kọ́dà àlẹ́bí kan ò dé fóun ẹ̀yìn bá wọn tí wọ́n ní ti wọ́n mọ́ pàtàkì àwọn àdábì sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí kò fún mọ́ pàtàkì àwọn tàbí ànẹ́bí tuntun láti ní gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo ó wọ̀ lọ ìṣẹ́jì àwọn tàbí ànẹ́bí owó rẹ̀ létí ẹnu àwùjọ kàn wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wọ́n ti fẹ́ǹdà àwọn ìyá wa àwọn mahadum mìíràn àwọn ìyàwó ànábì wọ́n ti ọlá àdúgbò bẹ̀rẹ̀ látòrí Aisha torí torí Hafsa àti gbogbo pátápátá torí pé àwọn tíyà ìjọba ti lọ wọ̀ wọ́n àwọn ìyàwó ànábì pàápàá jùlọ Aisha àti Hafsa àwọn tíyà yìí nǹkan tí ò dáa kan sọ nípa wọn nǹkan burúkú ni wọ́n sọ nípa wọn wọ́n a máa ṣe pèlé wọn wọ́n a máa sọ wọ́n lọ́pọ̀ oríṣiríṣi wọ́n a máa sọ gbogbo tí ò dá ọ̀nà wọn sàbí tí wọ́n sàbí lára wọn ẹgbẹ́ wọn jẹ́ lùmí lódodo tó bá wọn fẹ́ràn àtẹ́bí sọ̀rọ̀ láwọn àríwọ̀ sálà lóòótọ́ tún láti ní ọgbọ̀nà máa dáàbò bo àwọn sáàtọ̀ yìí ọgbọ̀nà máa dáàbò bo àwọn ìyàwó àtẹ́bí ọgbọ̀nà máa dáàbò bo àwọn tàbí àtẹ́bí nítorí pé àwọn tí wọ́n kó oúnjẹ àwọn ìyàwó àtẹ́bí àwọn tí wọ́n kó àwọn tàbí àtẹ́bí

látara ilé ìtúlá ní wá agbọ̀rọ̀mọ́dáàgbà àwọn tàbí àdẹ́bí agbọ̀rọ̀mọ́dáàgbà àwọn àyàwó àdẹ́bí lẹ́ẹ̀kẹ́ òun náà àgbàbọ̀ àtúnnàtìhì sallallahu alaihi wasallam àgbàbọ̀ àtúnnàtìhì sallallahu alaihi wasallam agbọ̀rọ̀mọ́ ti fẹ́ ìtúnà àdẹ́bí sallallahu alaihi wasallam gbogbo tàbí ní sọ́ta kó túnà àdẹ́bí agbọ̀rọ̀ ti fẹ́

àìdé súnà àtẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́sọ́lá máa gbogbo dáadé bá fi dé àìsọ́kà ní pẹ̀lú ẹlòmí bí wọ́n ti kọ́ ìlànà nẹ́bí yé gbìyànjú kí fámìlì rẹ̀ ló kọ́ ìlànà nẹ́bí yé bí wọ́n ti kọ́ ìlànà nẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́sọ́lá yé gbìyànjú káwọn ọ̀rẹ́ rẹ̀ káwọn ọmọ tẹ̀lé àwọn àlọ́sọ́lá àwọn àlọ́sọ́lá tó gbà ìjọba ọlọ́ọ̀bà ìjọba fẹ́ ẹ̀yà ọlọ́ọ̀bà àlọ́sọ́lá àwọn àlọ́sọ́lá tó fà bí láyé nínú àádúgbùn hátà yóò tẹ́bí wọ́n bẹ́lá dáa fún ààrẹ lórí tẹ́lá ààrẹ ìsọ̀lá ààrẹ òṣèlá tí wọ́n rẹ̀ tẹ́lẹ̀ òkúta yà sọ tó ní lè sàrẹ̀ fáwọn ẹ̀kọ́ túnà ààrẹ ìsọ̀lá ààrẹ òṣèlá mi léwu tó ajẹ́ pé látara pé yàn fẹ́ràn ààrẹ ìsọ̀lá ààrẹ òṣèlá òun náà ní ọmọ sàtúnà ààrẹ ìsọ̀lá ààrẹ òṣèlá ká tó àdúrà náà kí ni kí ni pápá kí jẹ́ ìdí ààrẹ ìsọ̀lá ààrẹ òṣèlá kí làwọn tọ́ka dá àmà rí lára pé yàn fẹ́ràn ààrẹ ìsọ̀lá ààrẹ òṣèlá àmọ́ tó wá jọ ní lójú láwùjọ tá a wà lónìí àbí lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè láwùjọ gbogbo táwí ìjọba rẹ̀ lómi ẹ̀ níbẹ̀ rí ẹyọ kálára rẹ̀ nínú àwọn apẹ̀dájúmọ̀ pé ẹ̀fẹ́ àlẹ́sọ̀láwà ní ọ̀sẹ̀lá àmẹ́wàá jẹ́ kí oṣù rọ̀bí àwárí ìdínkọ̀ wá láìpẹ́ ìdẹ́jẹ́kódé ìbẹ̀lẹ́ ti wá rí kó níbi ọdọọdún ni wọ́n máa mẹ́ ànábì sallallahu alaihi wasallam ọdọọdún ni wọ́n máa kó ànábì sallallahu alaihi wasallam jáde tó eléyìí àdádálẹ̀ yìí látara pé yẹn fẹ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé ó tún jìnà sí gbogbo tí máa jẹ́ àdádálẹ̀ tó pé ẹni tó bá fẹ́ ànábì tó ti gbà pé ànábì sallallahu alaihi wasallam jíṣẹ́ pé ànábì òfin kankan pamọ́ fún wa nínú mẹ́rin tí ànábì sallallahu alaihi wasallam wá gbogbo ọ̀nà tí ó ti fún ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń ṣe káàkiri máa ní ìjọba wọn bẹ̀rẹ̀ ní ìṣèjọ́ ọdún aláwọ̀ ìbájú bẹ̀rẹ̀ àwọn dáhùn ló làwọn jà ni wọ́n máa tọjọ́ bí ànábì lọ látàrí tó kí ní ah, àwọn fẹ́ràn ànábì àwọn fẹ́ràn ànábì tó tó wáyé fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ni làwọ̀kánà gbogbo kàfà ìfán láàbà àtàwù tó bá jẹ́ pé sallallahu alaihi wasallam lóòtọ́ ni ìtàbí ní náà ṣe inna al-muhibba lil habibi muti'un nítorí pé tó bá fẹ́ràn yàn yóò máa tẹ̀lé tó fẹ́ràn yàn àwọn tí wọ́n máa kóra wọn jáde àwọn náà lẹ́rìí tí wọ́n máa takò súnà ànábì sallallahu alaihi wasallam àwọn náà ni wọ́n máa gbógun ti àwọn tí ń tẹ̀lé lára ànábì sallallahu alaihi wasallam àwọn náà ni wọ́n máa ṣe bí iná súnà ànábì sallallahu tó ti máa jáde àjọrẹ́ yìí látara àjẹlẹ yìí ti ká sọ́ra gbogbo àwọn nǹkan tó bá jẹ́ àdádálẹ̀ ọbẹ̀ látòrí mọ́lídìí ni àtàwọn àbáwọn nǹkan míì náà ṣe pé àdádálẹ̀ ní tánàbí sọ̀rọ̀ wà lẹ́wọ̀n tọ́lá tí ò tọ́ka wá sí tánàbí ò pàwọ́ láti ká ṣe gbogbo léyìí tá a máa ń ṣe kò ní túmọ̀ pàtàkì ànábì bóyá ni pé yóò mọ̀ túmọ̀ pé kí ni akórìíra ànábì yóò mọ̀ súnmọ̀ pé akẹ́sí fún ànàbí sallallahu alaihi wasallam ipé ànàbí ò jíṣẹ́ pé fún wa tánàbí sallallahu alaihi wasallam jíṣẹ́ pé fún wa ó jíṣẹ́ pé pé fáwọn tàbí àwọn tàbí náà jíṣẹ́ pé fún wa lónìí abẹ́lọ́ọ̀bà àríṣọ́lá kọmọ́sá fi ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam kọmọ́sá fi òkè wá lọ́sọ̀ọ́ abẹ́lọ́ ọba àríkẹ́lá ìlànà ànábì sallallahu alaihi wasallam kọmọ́sá àjọkó jogún lọ́kàn wa kọ́lọ́ ọba àríkẹ́lá kọmọ́sá ti wálé tí ó bàtẹ̀ lára ànábì sallallahu alaihi wasallam níta ni àti ní kọ̀kọ̀ nínú ilé ni àti ní gbangba àti ní gbogbo ògbésí ayé wa abẹ́lọ́ ọba àríkẹ́lá kọ́lọ́ ọba àríkẹ́lá ọ̀sẹ̀ wa kí ànábì sallallahu alaihi wasallam ní Madina kọ́lọ́ ọba àríkẹ́lá kí àwọn sàbí ànábì اللهم على محمد وعلى ال محمد كما صليت وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر الإسلام والمسلمين وأذل تلك المشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله